Ogun gun orí igi sikamore kan kí o bàa lè rí i nítorí tí yóò kọjá lọ ní ìhà ibẹ̀ nígbà tí Jésù dé ibẹ̀ ó gbé ojú sókè ó sì rí i ó sì wí fún un pé. Sákéwù yára kí o sì sọ̀kalẹ̀ nítorí èmi kò lè ṣàìwọ̀ ní ilé rẹ lónìí. ó sì yára ó sọ̀kalẹ̀ ó sì fi ayọ̀ gbà á nígbà tí wọ́n sì rí i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 níwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ Abrahamu nítorí ọmọ ènìyàn dé láti wá àwọn tí ó nù kiri àti láti gbà wọ́n là. nígbà tí wọ́n sì ń gbọ́ nǹkan wọ̀nyí ó fi ọ̀rọ̀ kún ó sì pa òwe kan nítorí tí ó súnmọ́ Jerúsálẹ́mù àti nítorí tí wọ́n ń rò pé ìjọba Ọlọ́run yóò farahàn nísinsìnyí ó sì wí pé ọkùnrin ọlọ́lá kan re ìlú òkèèrè lọ gba ìjọba fún ara rẹ̀ kí ó sì padà ó sì pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ mẹ́wàá ó fi mínà mẹ́wàá fún wọn ó sì wí fún wọn pé ẹ máa ṣòwò títí èmi ò fi dé ṣùgbọ́n àwọn ọlọ̀tọ̀ ìlú rẹ̀ kórìíra rẹ̀ wọ́n sì rán ikọ̀ tẹ̀lé e wípé àwa kò fẹ́ kí ọkùnrin yìí jọba lórí wa ó sì ṣe nígbà tí ó gba ìjọba tán tí ó padà dé ó pàṣẹ pé kí a pe àwọn ọmọ ọ̀dọ̀ wọn nì wá sọ́dọ̀ rẹ̀ tí òun ti fi owó fún nítorí kí ó lè mọ iye èrè tí olúkúlùkù fi ìṣòwò jẹ èyí èkíní sì wá ó wí pé olúwa mínà rẹ jèrè mínà mẹ́wàá sí i ó sì wí fún un pé o ṣeun ìwọ ọmọ ọ̀dọ̀ rere nítorí tí ìwọ ṣe olóòótọ́ ní ohun kínkínní gba àṣẹ lórí ìlú mẹ́wàá èyí èkejì sì wá ó wí pé olúwa mínà rẹ jèrè mínà márùn-ún ó sì wí fún un pẹ̀lú pé ìwọ joyè ìlú márùn-ún òmíràn sì wá ó wí pé olúwa wo mínà rẹ tí ń bẹ ní ọwọ́ mi tí mo dì sínú gèlè nítorí mo bẹ̀rù rẹ àti nítorí ìwọ ṣe òǹrorò ènìyàn ìwọ a máa mú èyí tí ìwọ kò fi lélẹ̀ ìwọ a sì máa ká èyí tí ìwọ kò gbìn ó sì wí fún un pé lé ẹnu ara rẹ náà ni èmi ó ṣe ìdájọ́ rẹ ìwọ ọmọ ọ̀dọ̀ búburú ìwọ mọ̀ pé òǹrorò ènìyàn ni mí pé èmi a máa mú èyí tí èmi kò fi lélẹ̀ èmi a sì máa ká èyí tí èmi kò gbìn èé a sì ti ṣe tí ìwọ kò fi owó mi sí ilé èlé nígbà tí mo bá dé èmi ìbá sì béèrè rẹ̀ tí òun ti èlé ó sì wí fún àwọn tí ó dúró létí ibẹ̀ pé ẹ gba mínà náà lọ́wọ́ rẹ̀ kí ẹ sì fi fún ẹni tí ó ní mínà mẹ́wàá wọ́n sì wí fún un pé olúwa ó ní mínà mẹ́wàá mo wí fún yín pé ẹnikẹ́ni tí ó ní ni a ó fi fún àti lọ́dọ̀ ẹni tí kò ní. Ni èyí náà tí ó ní ni a ó gbà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀tá mi wọ́n nì tí kò fẹ́ kí èmi kí ó jọba lórí wọn ẹ mú wọn wá ìhín yìí kí ẹ sì pa wọ́n níwájú mi. nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí tán ó lọ ṣáájú ó ń gòkè lọ sí Jerúsálẹ́mù ó sì ṣe nígbà tí ó súnmọ́ Betfage òun Bẹ́tánì ní òkè tí à ń pè ní Ólífì ó rán àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé. ẹ lọ ìletò tí ó kọjú sí yín nígbà tí ẹ̀yin bá ń wọ̀ ọ́ lọ ẹ̀yin ò rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so tí ẹnikẹ́ni kò gùn rí ẹ tú u kí ẹ sì fà á wá bí ẹnikẹ́ni bá sì bi yín pé èé ṣe tí ẹ̀yin fi ń tú u kí ẹ̀yin kí ó wí báyìí pé olúwa ni fi ṣe. àwọn tí arán sì mú ọ̀nà wọn pọ̀n wọ́n sì bá a gẹ́gẹ́ bí ó ti wí fún wọn bí wọ́n sì ń tú ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà àwọn olúwa rẹ̀ bí wọ́n pé. èé, ṣe tí ẹ̀yin fi ń tú kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ nì. wọ́n sì wí pé. olúwa ní í fi ṣe. wọ́n sì fa atọ jésù wá wọ́n sì tẹ aṣọ wọn sí ẹ̀yìn ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà wọ́n sì gbé jésù ká bí ó sì ń lọ wọ́n ń tẹ aṣọ wọn sí ọ̀nà. bí ó ti súnmọ́ etí ibẹ̀ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè ólífì gbogbo ìjọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í yọ̀ àti sí fi ohùn rárá yin ọlọ́run nítorí iṣẹ́ ńlá gbogbo tí wọ́n ti rí wípé. olùbùkún ni ọba tí ó bọ̀ wá orúkọ olúwa àlàáfíà ní ọ̀run àti ògo lókè ọ̀run. àwọn kan nínú àwọn Farisí ní àwùjọ sì wí fún un pé. olùkọ́ ni bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí ó sì dá wọn lóhùn ó wí fún wọn pé. mo wí fún yín bí àwọn wọ̀nyí bá pa ẹnu wọn mọ́ àwọn òkúta yóò kígbe sókè. nígbà tí ó sì súnmọ́ etílé ó ṣíjú wo ìlú náà ó sọkún sí i lórí ó ń wí pé. ìbá ṣe pé ìwọ mọ̀ lónìí yìí àní ìwọ ohun tí í ṣe ti àlàáfíà rẹ ṣùgbọ́n nísinsìnyí wọ́n pamọ́ kúrò ní ojú rẹ nítorí ọjọ́ ń bọ̀ fún ọ tí àwọn ọ̀tá rẹ yóò wá yàrá ká ọ wọn ó sì yí ọ ká wọn ó sì ṣàga tì ọ níhà gbogbo wọn ó sì wó ọ palẹ̀ bẹ́ẹ̀rẹ́ àti àwọn ọmọ rẹ nínú rẹ wọn kì yóò sì fi òkúta kan sílẹ̀ lórí ara wọn nítorí tí ìwọ kò mọ ọjọ́ ìbẹ̀wò rẹ ó sì wọ inú tẹ́ḿpìlì lọ ó sì bẹ̀rẹ̀ sí lé àwọn tí ń tà nínú rẹ̀ sóde ó sì wí fún wọn pé. a ti kọ̀wé rẹ̀ pé ilé mi yóò jẹ́ ilé àdúrà ṣùgbọ́n ẹ̀yin ti sọ ọ́ di ihò olè. ó sì ń kọ́ni lójoojúmọ́ nínú tẹ́ḿpìlì ṣùgbọ́n àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn olórí àwọn ènìyàn ń wá ọ̀nà àti parun wọn kò sì rí bí wọn ìbá ti ṣe é nítorí gbogbo ènìyàn sùnmọ́ láti gbọ́rọ̀ rẹ̀.